jonjonla. ayiwa. yadi mara dona jonjonla. Bilin kuyi ba din na turu kun yaran le, ka yira na baban kun lalo le. Kun yara kungu na sɔrɔ ɲin gbɛrɛ ye, ee buruma bɔra dire tile. Tutu bɔnna dɔ ka ɲabara. Tutu bɔnna dɔ ka ɲabara.

aya ŋa bon ŋa lo eh, na borwa bora dire tare eh, wuli dure nyimara dire tare eh, borwa bora dire tare nyana bujo nyimara dire tare borwa bora dire tare mora mo bungu yangana mbe eh lada buba yar boba bura arma na na duro ye ko yara ye una na na na duro ye ko yara ye yare bara dona jonjon la jonjon la buba be le rara jonjon la buba be le rara jonjon la buba be le rara Sugura ni kunda da. Sugura jere mo kuya re. Amanga lima mo kuya re. Sugura man mo kuya re. Yugo pala la sugura man la jimo kuya re. dire tre. ma e kuya re. Udu paka ba kida da e. Mara mo wa dunia bi ko da ne. tutu baba wa bora wa bora bora ana wa bora no va la que no la no la no con la con la que no la se no la que no con la Con no la que la ai, ai, ai, soye murawa bora dira soye mungu mara dira soye murawa bora dira soye me saga ya nam dira soye amor bora dira soye kaona ya kuyara ye waore be mungu fetesa eh kaona gangayo ayo Mbe, mbe, mbe, mbe, mbe, mbe, mbe, mbe, ambaga wunna ambarabo wobulaba We ambarabo awunni barabo gwayabe mango darana dayo jonjo mundo mwana tarawore mwana tarawore mwana tarawore àwọn yẹn fà yé àwọn yẹn fà yé àwọn bá là àwọn bá là kàtà tutu bò bẹ́ẹ̀ ni kàtà tutu bò bẹ́ẹ̀ ni tọ́ka ɲaba bẹ́ẹ̀ ni tọ́ka ɲaba bẹ́ẹ̀ ni kàgbana gíga yo. kàgbana gíga yò bungun nàmbàrẹ̀ bò bungun nàmbàrẹ̀ bò kàtà búrọ̀ bẹ́ẹ̀ ni bangun ni sure kɛ wọ́n ti náà ɲinɛ wa ka mara bugɛ kɛ jiwɛ nadu lɔbɛ àwọn yɛrɛ lɔba. Parafon ya na budo. Na da budo ro bani. Sen ga mo bon kina we. Anyu na wono loba. Mo Ko samen le ranga. Ko mo bayo. Ko kurwa wore nga. Ko mo se wona bayo. ni se yuru bayo kugargu waren kubo tewana bayo kujugaro wamboro gemul bente yanyawo wana bara dobe, baradobe oh, kuma tomelen wana bara dobe, baradobe sangargo wareke wana bara bara dobe, wana dobe, kamende bar wareke wana bara dobe, wana baradobe kamende kurwa wareke wana bara bara dobe, wana baradobe kampopo waboreke wana bara baradobe angradere bankareke wana bara bara dobe, wana dobe kantuba bubangarake bubangarake wana baradobe wana baradobe kantiniri barake kantiniri barake wana baradobe wana baradobe nanyo gobubane jiwa kawana bana jiwa kawana bana moro mawa dawa wana dawa nabara ubiji bandanga umuwase nabayo baraburo nabalato ejo nyomege ejo nyomege obeya bandanga obeya bandanga umuwase nabayo umuwase nabayo ejo lo nabalato sokunyi siyiro walani mulhara loto balnakoyo ya ya balnakoyo ng'amoma lyagala n'abakubuya ng'amoma mobure lyaye kuto kudula ngwera buyo amangwera lambazana lamara muma muwab ba na zoro ni wa ni yi kan jibe ki dojo na bambe dojo bora bage ani wa daga barma ya dora na wo shebe ka ni da duniya be mi da baba ba won kina wo daga dojo bo wo buri ha ha wo barka won yare ye ha won ni na doyo ana tan ba wo ma a wo ba won kina wo ana ka do wo ma ka do wo ma Nda ka wa woma ge. A woma jina jinyo. Woma jina jinyo. Tebe na jimbe. Tebe na jimbe. Ya wulu shure. Ya wulu shure. La ba bese na tumale. Ba bese na tumale. Tebe wulu shure. Wulu shure. Kujo la sa neta hajiwo. Sa ne hajiwo. Tebe wulu shure. Tebe wulu shure. Eh mo lo nyiye. Mo lo nyiye. Mo briye kago. Mo briye kago. Tebe wulu shure. Wulu shure. Landa na garabe. Landa na garabe. Mo na wulu shure. Wulu shure. Uruku barabe. Uruku barabe sujuru barawe sujuru barawe wuli jure wuli jure wuli jure kumure wuli jure kumure mo mo sanno na bawo sanno na bawo sanga jirbane sanga jirbane jora baba baba bawo ni o banga jirba ne banga jirba ne jana yimbe kana yimbe kun jure jure jure jure jure o to bi mo bre o to bi wo ko lan kwere mo bre ko lan kwere wo bre ana do bo na ka mo amu yara ban ko ni e mo nungu yo wa nungu yo wa no ma yo wa no ma yo ko da bana o ọmọdé ń dàfọ́ rẹ̀ yà ọkọ̀ yàrá wàyé mayo omi rẹ̀ ń gbẹ̀rẹ̀ ọmọ ọkọ̀ yàrá wàyé mayo ẹ̀mí ni dúró Benududu oyin gbẹrẹ. Ọmọ ọ̀fọ̀dẹ̀ra wàyí mayo. Tọ́ka ní abada lo. Ọmọ ọ̀fọ̀dẹ̀ra màyí mayo. Wàyí mayo. Wọ́dọ̀ ṣe ń yé yo. Nǹkan buru mọ̀ni. Dẹ̀gbẹ́rẹ́ buru mọ̀ni. Eburo wo. Eburo wo. Wakojọra bẹ. Yé wo jonjo sábà ro. Àwọn pẹ̀nká. Kébé yé bẹ̀. Kàrẹ́nsánbá bẹ̀ yo. Kàrẹ́nsánbá wọ̀ wá àwọn ayé yí yò àwọn bá wà bóde ta yò dodo rọjí ta rẹ nnabu malẹnkwẹrẹ lẹnkwẹrẹ nùnú ìyàwó àmì yìí sábàgò lẹsùn náà bọ́ọ̀dà bìrì yò ayabade wo mo tunabore nkabu wo ameye sabago aya menyenda nga pirige kusaya mimbe tunabore pirio tana kiribabe sana mwamburio tusama yara mbaburio ameye sabago akwelyantabe bo mo biri o nga ko sa ya mme sa mme amme mo biri amme ne mo biri sunna bora banne sunna bora banne chwa go banne na wulu yo banne mo ba banne ayi ya yore banne yore banne dir mo na ba ko ron lor ka ba ko ron da yo nu du wa da yo ni wa wa do ni wa wa do do mo mo kanyin juwa did I wada jira. barang yawe Kawanyin ka wada Adon kanyin no wada Aluwan no wada Nudu wada Abusini nizara Akaburi kijeri Ngomo no yo Dodo lengkwarane Wakudara basanga basela kata jomni nyorba kata jomni nyorba wa kudora basela kudora basela kana tare riyo sarage kana tare sarage wa kudora basela kudora basela awa kunum bibirde kunum bibirde awa lanyanda yo awa lanyanda yo wana nanya wore wana nanya wore mo monga kate karene kate karene do lenkwera buyo lenkwera buyo adama kamburyo adama kamburyo wa banga wa buchirwini wa buchirwini do na da jerema do na da jerema amboran dayo oh. amboran dayo oh. amboru doro yo oh, وادرد ورويا أدم بيت الله أدم بيت الله أدم بعد أورا بعد أورا كوا فن الله وانا دور فن الله وانا دور دور أبورك أبورك أبورك bɛ yaba mɔgɔ bɛ yaba mɔgɔ bɛ yaba min bɛ ni yaba min bɛ ni ka dɔn wa zɛn a ye mɔbili a ye mɔbili a mɔ ma a mɔ wakuchi wakuchi ebe yare ka de dinka ebo umurun baro buyo ambaza wedare dojo lenkwera mubriya amo wa mo dojo lenkwera mona nabo koye lenkwera we mo bere mo no mo mo do duriya ke bena yimbe aba ko do be le wele to ban songa saba ko utu wa le to bon amma waɗin da na kurmi wuji wannan lalo kurmi baka na kurgan kirba be bade na de na no be da ka bale ko ira po ana baka bo wo wono baka bo so yo ka ta ka bu be ne wono ka do wo wono do do go le ngara mo bure e fola na ne mo bure mbi ya de na fola me ya e mo duniya be ko lo ya mu lazim ma ntan bara bɛ zugu fini ko nbaabe fɛn ko nin bi se ya di wu ni waga ne zugu kɛ nbi sunsa di wu ya mɔdɛri ya ŋɛ bena mara jangwara ya ŋɛ bena mara nanwala ya ŋɛ bena mara wala jamusina ya ŋɛ bena mara wala yɛrɛ wa ba malum tutu gombriya ya tutu we ya tutu we sukɔnɔ tɔ ka ɲabara. ẹ̀dá ló bọ́dọ̀ bìdì yóò dúdú wé ẹ̀dá ló bọ́dọ̀ bìdì yóò dúdú wé ẹ̀dá ló bara biji yaban na koye kungongo nyi bara biji tudu bana daga nya bara edal bara biji kungu da wan sona nyi bara we tudu bara bara biji kuma yega azare mwala amba bara koye ma awo woga ba wo tudu bala daga nya bara bara gwa e mwanyi da sabu wa nyi janga wo nabu mandiri ya bonle anakan ka shuro nyi mbara ma nabu mamun fo diri gana gam mun fo ma be ado wa wa bagu ma be ka wa sage ale ko le barba jeng la diri wa wa ya dam ma be ka mon le ngwera la le aya wo ge ba wo ge ba da na wa ko ne ya la lenkwara weye moda bon ufoda mun ngani na wo moda wana warshi ko sare nyin lalla wo moda wana warshi ko goban ka nyin lalla wo ko moda wana warshi ko bungo nyin lalla wo ko moda wana warshi gamuda le da mun pare anugun le biewu kamudaya le wundoya ane gwabi ya mala kayuna do wumba darawa dodo langara ka mobula na madara ya ngana genga apedi bolla ko ire e na duna doma ya de bora do jonjolla e mo do so len karane ba yuna zizinwa akaji bana baba ne bare mo baba lawe mo brabara zane ebeke bi mu biri kee bɛ baaba suguni kuma bi fɛn ti ɲimbɛrɛni dojo lɛnkwara mu ma sudu bɔ b'a ba lɔ ee tɔkanya b'a ba lɔ kuma awɔ saraka fɔlɛ fɔlɛ b'a bɛnbɛlɛ a saarɔ ɲimbɛrɛ bɛ awɔ dɔw ko fɔlɛ b'a bɛnbɛrɛ ko dɔw ka bi yaala lɛnkwara wele mu ma ee guto. raja kumbaram jargalla marga shonduram kunura ya baduraram koga kunne sanga ballaram koga kunda mesaram berjuram ya karena buyanga bundu tanga yanga jadi kalau ke yanga Ae, ae, awone bere awo yan yan. Ami sitan awo nyan ne be. Hmm kaje.